ọjọ́ ti lọ but kó tó di pé a dìde mo ní information kan tí mi náà fẹ́ fáwọn èèyàn ìbéèrè tí ń wá lórí ọ̀rọ̀ zaka zaka pẹ̀lú ògbọ́rọ̀ nkọ́dà lánàá nínú àwọn aṣáájú mi one of the professors in university of Ilorin wọ́n mẹ́fì rìkwẹ́sì pé kí n dákun ká bọ́yá tẹ̀síìrù kan láàfin ilẹ̀ láàfin yẹn jọ̀rọ̀ zaka yìí mo sì promise wọn pé ká máa wò bọ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run ọjà lẹ́mí àtàláfíà ara torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́pọ̀lọpọ̀ nǹkan ní jẹnẹrétì controversy ẹ̀ àwọn wá rú tiwọn tán láàmìlẹ́yìn náà kún mọ́ chief imam university of ilorin teaching hospital dr lukman ọlọ́run san wọlé ẹ̀sán dáadáa àwọn náà bá tún share information kan pẹ̀lú mi ìpè lórí ọ̀rọ̀ làkàyè náà. èyí máa àṣọ and nígbà tọ́lọ́ wọn tẹ̀ wá tó dáadáa lánàá tí mi ń lè wá mo wà ní online conference kan ní conference ọdọọdún ni lẹ́dúwàtú islami is a conference on islamic economics this our human host lọ́dọọdún ẹ̀ máa kò nítorí covid nineteen ọdún yìí ọlọ́run sì rọrùn yàrá mi náà lèmi náà gbèkó nǹkan gbogbo gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé nǹkan kú sí nǹkan ti fi fèèjì láì ṣe nǹkan kú lé kódà vice president Indonesia ó dùn mọ́ mi púpọ̀ ní ọmọ bá a sáà ní vice president Indonesia lónìí ọ̀nà mi nínú àwọn participants nínú conference yìí lánàá àtàfà náà lánàá ara ń tí ọwọ́ ajẹjáde ń bẹ̀ gan-an lọ́fẹ́ mú mi sọ eléyìí ọ bá sì kò tá lò yìí mọ́ ara ń tí ayé lánàá yẹn ni pé ǹjẹ́ yẹn lè san zaka kó tó di pé zaka wọ owó rẹ̀ because of the present pandemic tí o create a lot of difficulties fáwọn yẹn ẹlòmíì ọjà rẹ̀ ọ̀tà ẹlòmíì ọjà ta ẹlòmíì tí ń tiẹ̀ ń wọn wọn tiẹ̀ ní kó dòkó ńlé ìnira ń bẹ lù ú èdè ń pa àwọn èèyàn ọ̀nà tí ó sì rọ olówó lọ́rùn yóò bá tiẹ̀ lè sàárà yóò ta yọ kíni yóò ta yọ zàká dandan wọn láwọn kan tó wọn sá sábẹ́ túùsì àwọn zàká ńláńlá láti ẹ̀ tírìtì bíi zàká kọ́mpínì àwọn kọ́mpínì sì ń yọ zàká but excuse táwọn companies yìí ń gbé kalẹ̀ ní pé a end of the year ni wọ́n tó ṣe financial statement yẹn nípa kan ti èlò lápá èlò ló lé tàbí mọ èlò ní àní èlò ní ìzàká wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé iṣẹ́ wọ̀nyí kọ́dà mọ́tà kọ́dà ní Madina January to December ni wọ́n máa lò bá ti dọ̀rọ̀ bá ṣe financial statement táwọn accountant ó gbòkó tí wọ́n prepare statement yìí a sì wà ní kíni a wà ní may a wà dúró de December ká tó ṣe financial statement ká tó wá ọlọ́run ó ti ká covid nineteen kó kó tó di December pẹ̀lú òbí ọlọ́run àmọ́ kí làwọn èèyàn máa jẹ kó tó di December tẹ̀lé ọlọ́run sàn àfáà lẹ́sàn-án àdá gbogbo nǹkan báyìí ni wọ́n máa fojú ìṣẹ̀lẹ̀ àwò láwọn contemporary issues èyí nǹkan alówó mi kì í sọ lónìí fún gbogbo àwa tí a gbọ́ pé ó rinlẹ̀ unanimously gbogbo àfa tó lóko lánàá pẹ̀lú ẹ̀rí òun ni pé zaka èèyàn lè san kó tó tásìkò ẹ̀ èèyàn ni pé ẹni tó gbé dìsẹ́mbà ni zaka ó tó wọ owó rẹ̀ o sì rí àwọn èèyàn tára ń ní láwùjọ rẹ̀ nísìnyí bọ́ọ̀bá lè ṣe sàárà fún wa alhamdulilayi àmọ́ bọ́ọ̀bá tiẹ̀ lè ṣe sàárà ọ̀sà kan dandan àbí ọmọ ìjọba ṣe sàárà kan tún fi zàká náà kún ebi ń pa àwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. a lè wa nísìnyí kọ́dà ìwọ́n ti zàká rẹ̀ ó di pé july ń jẹ́ éèdì tó mú august ń jẹ́ december ń jẹ́ o lè tẹ́tẹ́ ni o lè yọ zàká rẹ̀ nísìnyí eléyìí lójú ayé àdàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ara àwọn ẹ̀rí rẹ̀ ní o ànábì gba zàká lọ́dọ̀ Al-Abbas ibn Abdul Muttalib kọ́dà zàkọ́ ọdún méjì lànàbì gba ìdàkan àbí ọ̀sẹ̀ zàkọ́ ọdún mélòó ọdún méjì nígbà tí ilẹ̀ ìdílé bá yẹ táwọn mùsùlùmí ní ìlú owó nígbà bá wá sẹ̀sẹ̀ tó lé gbàtọ́ ọdún kan ọdún méjì ó tó ọ̀fà ẹni tí ó tẹ̀lé ọ̀pá ẹni ó ti fẹ́ràn ẹlòmí làǹkì àmọ́ ẹni tí ọmọ ilé ẹ̀kọ́ tí òun sanwó ti lé kú o bẹ́ẹ̀bẹ́ẹ̀ bísínẹ́sì ti ń sáré yóò ti kú yányán anabi da zaka lọ́dọ̀ abasi in advance ọdún méjì lọ́jọ́ jẹ́ pé mo ní unanimously ẹnu òkínà àwọn àlùfáà tó yàtọ̀ ọ̀tọ̀ ni pé sọ́gbọ́dọ̀ tọdún méjì àbí ọdún kan àbí kọ́mẹ́jì oṣù kan lọ àwọn àlùfáà wa ní different interpretation gbọ̀dọ̀ èyí òun dùn ni pé o lè yọ zaka rẹ ahead of the time títà ó jù nínú owó rẹ pàtàkì jùlọ ẹ̀yin olówó tó pọ̀ tọ́lọ́ ń gbòkun ẹ̀ẹ́dẹ́gbẹ́jẹ́ yìí wọ́n jẹ́ sí òṣèlú gba ìbáṣe wa ṣe báyà mọ ẹkọ tí ètò káàkiri ẹgbẹ ní ọdọọdún ni mo ti yọ ẹlòmíín tẹsẹ̀ yọ zaka ní last december ní láti yìí kọ́dà february january lẹ́lòmíín yọ o lè calculate approximately ní ọjọ́ zaka rẹ̀ for next year kọ́ wá yọ ẹ lómi ò ní fẹ́ béèrè nísìnyí pé tó bá dùgbà ohun tó ń padà rí pé òun ti yọ ohun tó lé ńkọ́ kò lé gbogbo ìlànà ayé rẹ̀ wà kò sí nísìnyí nínú àlàyé tó simple ń ni pé ntọ́ bá lé àzúmi ń pé ọyọ zaka two million ọ̀padà rí pé one point five million lówó rẹ̀ tó ní at the five hundred thousand nìyẹn ọlọ́wọ́ kọ́ ọmọ pé sàárà ní fún ọ bàbá fẹ́ bẹ́ẹ̀. bọ́ọ̀ bá fẹ́ bẹ́ẹ̀ kódò olè olè wa ọ̀sán tọdún ní ìkàlẹ̀ mi ọdún mélòó la láǹdẹ́bí gbà lọ́wọ́ àbáàdì ọdún méjì orí náà kì í ṣe ṣíṣe ẹ̀dá kan já take advantage ń pa àwọn èèyàn o ara ń ní ara àlú o ara ń tọ́lọ̀ sí torí ẹ̀ zakata lè náà ní pé ká ṣe ìdẹ̀kọ̀ wa torí náà eléyìí iléeṣẹ́ nìkan o ọkàn ń bìbí lu o gbogbo gbàdúrà kọ́ra bọ̀ yọ lóṣù tó ń lọ kalẹ̀ ọ̀jẹ́ àǹfààní tí èmi ṣe tí mo sọ fún ẹ tí gbogbo wa náà ò ṣe ọ̀jẹ́ tó ń lọ ìdí tí òjẹ́ ń wá tẹ̀sí mi náà ó sì wúlò fún gbogbo wa náà. eléyìí tí mo ní Dr. Lukman sọ fún mi lónìí ìyẹn ní ìdàtúnṣe púpọ̀ orí pé yóò Nàìjíríà ń bí ìnáwó lójú ìlú jáde wọn làwọn kan kọ́ra wọn lọ́kọ́ sínú ìwé ìròyìn pé bẹ́ẹ̀ bá ti ní twenty one thousand naira o ti di o ti dé ní sọ́ọ̀bù kọ́ máa lọ yọ twenty one thousand naira ẹ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ rárá rárá pé ẹ wọ́n láwọn ti ń wí ẹ wọ́n wọ́n wọ́n dá níyà dáadáa but wọ́n misapply the rule wọ́n misapply the law ọ̀rọ̀ zaka kọjá máa wò lónìí àwọn èèyàn ní phd in zakat management lónìí bẹ́ẹ̀ ni torí náà ti dákun fásitì àlù àdà zikiri nǹkan tó ń dá tààlà èyí tẹ̀ ẹ̀ bá mọ̀ ẹ̀ béèrè o ẹ̀ láwọn ẹni yìí ni wọ́n ti misapply the law wọ́n misapply the rule àníyàn wọ́n lè dá dirham tá a lẹ́bi dá kọ́njọ́n pé bí a bá ní two hundred dirham àwọn wá dùn pé ah, ẹbí àwọn ará Dubai lónìí díríàmù náà wọ́n ń pe owó wọn wọ́n wá zero two hundred díríàmù ara Dubai ọlọ́jẹ́ twenty one thousand wọ́n bá lóun twenty one thousand náà ti dolówó kọ́ máa yọ zaka ẹ má jà fi ìsìlámù ìṣẹ̀sìn yẹ̀yẹ́ o ìsìlámù ìṣẹ̀sìn ààrẹ o ògùn ẹ̀sìn ni pé ìgbéyàn bá má ògùn àtọ́ bá má ìlú àti àwọn aláṣẹ bẹ́ẹ̀ ẹ̀rí díríàmù káwọn náà Dubai lónìí kọ́nà àwọn gbọ́n àwọn gbọ́n ò pé bẹ́ẹ̀ ǹjẹ́ yìí ń bí alhamdulilayi fortunately today mo wà ní meeting main with some officials in central bank united arab, emirates ní dubai àwọn bò wí tẹ̀ ń wí zaka ní dubai lónìí more than seventeen thousand kí ni mo pè é seventeen thousand dirhams ní mi sọ́ọ̀bù zaka ìwà ni gàrà ní tẹ́lẹ̀ wù táwọn bàbá wọn ìta pírìtì ti ọlọ́run òwì táwọn tó ní dirham náà òwì. dírámù tá ànábì ń yọ náà yàtọ̀ yẹ́nyẹ́nyẹ́nyẹ́nyẹ́ àwọn kan tí ó so kọ ọ̀run lónìí gbé á ń gbé pé it's part of heritage wa pé owó tí wọ́n ń nálá yà ànábì wọ́n ń pè dírámù ń gandina that is why lónìí some countries like UAE tí wọ́n wì àwọn ní dírámù làwọn máa lò wọ́n kàn fún wọn ní ló kọ́ some countries like Kuwait àwọn ní dínárù làwọn máa lò dínárù Kuwait náà ṣe o. torí náà dínárì àti dírámù ayé ànábì là á fi kàkúléètì zaka àwọn àlùfáà sì ti kàkúléètì ẹ̀ in grams bó ti tó ní sílvà ní góòlù gbogbo ẹ̀ lálàyé rẹ̀ ti wà pẹ̀lú ògbó ọlọ́run gẹ́gẹ́ bí ti mo ní um, pọfẹsọ Yusuf ọlọ́run kọsán wọn lẹ́sẹ̀ dáadáa tí wọ́n sọ jẹ́ sí ọlọ́run ọmọ ayé wa kí bóyá dèbò ti tẹ̀sí ìrùjọ kan fún ọ̀rọ̀ zaka insha Allah ta'ala àmẹ́dá kan pọ́ìntì méjèèjì yìí ó wà kọ̀nẹ́tẹ́ẹ̀dì bẹ́ẹ̀ àlèyọ zàká kó tó di pé àsìkò tó bí níbi bá wà fún. díríhàmù ẹmírẹ́ẹ̀tì Dubai òun sì káàbí mọ mínímọ́ọ̀mù nìṣọ́ọ̀bù zàká o ẹyọ fún ma kàkúlẹ́ẹ̀tì tó ń rẹ̀ bí díríhàmù Dubai pé ìsìnkú vẹ́lẹ́ǹtì twenty one thousand òun náà ìjọba ti ní twenty one thousand máa yọ zàká kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o and i'm saying it kọ́dà àwọn ará Dubai gan-an wọn lọ́rọ̀ náà wọn ni o lónìí yìí officially is more than seventeen thousand dirham wọn ni nìṣọ́ọ̀bù ní ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ abẹ́lẹ́ subhanahu wa ta'ala ọlọ́run kọ́ mọ́tà fi ẹ̀sìn rẹ̀ yọ àti báyìí lọ gbogbo ìtàbà sí náà ọgbà alẹ́ sọ fún wa gbogbo tí a bá sì wí irú eléyìí mo náà wí náà ọlọ́run kọ́ yáàfẹ́ nìkan kan wa mm. kọ́ yáàfẹ́ wa a máa tọrọ àforíjì náà ni àmì ìdákùn ẹ̀jẹ̀ ká máa minimize àti máa fi àṣìlú yìí pẹ̀lú pé ká máa tẹ̀ láṣẹ ọlọ́run pé pásítàlú àṣìlẹ̀ kékeré nǹkan ìtún làtà àdàmú olùwàlẹ́lẹ́ tẹ̀ àmọ́ ẹ̀jẹ̀ àwọn tó bá mọ̀ ọ́ kàkà ti kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ lónìí ó ti di táwọn èèyàn gba master tí wọ́n gba phd ní institution zaka zaka management of zaka in many ways ọ̀rọ̀ kọ́mọ́tà sàmàlà wa ọ̀sán lọ́nà ọ̀hún. وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين إنك قلت وقولك الحق المبين وأنت أصدق القائلين ومن أصدق من الله قيلا ومن أصدق من الله حديثا قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا اللهم إنا نحمدك ونستعينك ونستهديك ونستغفرك ونتوب إليك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير كله نشكرك ولا نكفرك ونخشع ونترك من يذكرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك رحمتك ونخشى عذابك